alhamdulillah thumma salatu wa salamu ala rasulillah a kí ẹ̀yin ará alé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tílé ẹ̀kọ́ muflihun high school tó wà ní àdúgbò ìfẹ́lódùn tí òbí nílùú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ ọlọ́run ọba àlekè ọlá náà bá ní sí àlékún àgbéga fúnlé ẹ̀kọ́ muflihun àti ilé kéwu madul muflihin alislami gbogbo àwọn òbí alágbàtọ́ àtàwọn tó nífẹ̀ẹ́ ọlọ́run lára ilé ẹ̀kọ́ yìí táwọn náà tọkàn wa lọ́wọ́ lábala ètò ìnáwó ètò yìí abẹ́lọ́run kó máa ṣe àlékún arísìkì fún gbogbo yín kó ṣàlékún ímánì yín kó sì forí ẹ̀jẹ̀ sí gbogbo wa kọ́ wa ṣe wá lọ́mọ àlìjánà alàlá ìlàhà ìlàlá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa ní òru èní pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́ wa àníyà Dawud tí yọ kà fún wa bismillah أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المتقين في جنات وعيون آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون وفي أموالهم حق للسائل والمحروم وفي الأرض آيات للمحسنين وفي أنفسكم أفلا تبشرون ọlọ́run bá ní fún àwọn ọmọ náà ní àlùbáríkà tó pọ̀ wọ́n jẹ́ ká gbàgbé ìmọ̀ láíláí látẹnu akẹ́kọ̀ọ́ wa méjì ọ̀kan ọ̀ka èdè lárúbáwá nígbàtí èkejì yóò tú sí èdè gẹ̀ẹ́sì mazida Hassan bismillah ka lárúbáwá fún wa. kọ́lá rasulullah sallallahu alaihi wasallam inna Allaha ta'ala tayyibun la yaqbalu illa tayyiban rawahu muslim. tó lẹ́yìn ìgbà tóun ti ka hadithi fún wa ní èdè lárúbáwá ẹ jẹ́ ká gbọ́ ìtumẹ̀ látẹnu akẹ́kọ̀ọ́ wa mi sọ́lẹ́hà mr ahudin bismillah. translation the messenger of allah peace be upon him said allah the most accepted is pure, and it does not accept but what is pure. Transmitted by Muslims. Lessons from the Hadith. Lesson 1. It teaches that Allah is good and accepts only good things. Lesson 2. Muslims should seek lawful means of livelihood. Ọlọ́run bá ní fáwọn ọmọ náà ní àlùbáríkà tó pọ̀ kó jẹ́ kí wọ́n wúlò fún umma Islamiyya. Ẹ̀yẹ́ rúfin Ọlọ́run eléyìí tún ni apá míì tí ó jẹ́ part five episode five lórí àhàmọ́ ló ń tó dé kílù lìjànàta àwọn sẹ́tàfì máa rálìjànà wọ̀ òun náà ni ó sì jẹ́ last episode lórí iṣẹ́ tààfì wọ àlìjànà torí episode ẹyọ kan tó kù àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ìtúnu ààwẹ̀ àti tó tó kàn lẹ́yìn ààwẹ̀ òun láàfi sọ ọlọ́run ara tó tún lè jẹ́ káwọ àlìjánà òun ni àtàwùbátù nàṣọ kéèyàn ò tú bá pẹran gandan kó o bí ẹ̀ṣẹ̀ á inú ọlọ́run mà máa ń dùn pọ̀ o kéèyàn bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ tó sì mọ̀ wípé òun fẹ́ lọ́hùn pàápàá bá a ṣe wà nú àwẹ̀ tí gbogbo wa ti ń tú bá tá a ṣe àwọn ìwà abúlẹ̀ ẹ mọ̀mọ̀ jẹ́ á padà lẹ́yìn àwẹ̀ kálíbà àràlùjẹ́ náà iṣẹ́ Ramadan oṣù kan nìkan kò lè gbé wa wà lùjẹ́ náà àfi ká tó máa tẹ̀síwájú níjọ́ tá a bá ti túnú báyìí gbogbo ń tẹ́lòmíì ṣe láàrin oṣù kan yóò sì bàjẹ́ ńjọ́ kan àṣebi ká máa tú bá gbogbo ògbà ká máa sáfẹ́fẹ́ ká jìnà fẹ́fẹ́ ibi tẹ́sù bá ti wá jẹ́rí wa tá a ti wá fẹ́ lọ́n ká tú bá ara tí ó jà wọ àlìjẹ́nà ni tá a bá lọ wo súrátù Maryam verse sixty nígbà tọ́lọ́run ọba àlékè ọlá ń bá àwọn ọ̀rọ̀ kan bọ̀ ọlọ́run wá ní ilá mọ́ntàbà àsáwọn tí ò lè jìyà àwọn tí ò rí ọdún ọlọ́run òun làwọn tó bá ń tú bá kò bí ẹsẹ̀ wà á mọ́nà tó sì gbọ́ ọlọ́run gbọ́ lódodo wà á ní lásán ọ̀lẹ̀ hàn tí wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ rẹ̀ ọlọ́run láwọn tó bá tú báyìí tí wọ́n ní ìmánì tí wọ́n dẹ̀ ń ṣe iṣẹ́ rẹ̀ fàùlà ìkàyẹ́dìkùlù nàìjánnáta àwọn tí yóò wọ àlìjánná nìyẹn wàláyú dúlàmúnà ṣáíà ọlọ́run sì ní sàbòsí kankan sí wọn ẹ jẹ́ ká gbìyànjú ká máa túbá níbi ẹ̀ṣẹ̀ ká má padà síbi ẹ̀ṣẹ̀ mọ́ o lẹ́yìn ìgbà táwọn bá ti lọ àáfàá lára aṣẹ́ tí ó tún jẹ́ ká wọ àlìjẹ́nnà òun náà ni alkiyamu ní tẹ́rìbíyà làásìyàmọ́ tẹ́rìbíyà tùlìbànà wàl àkàwàt wàl ìhsàn ilayhinna àáfàá ní mímọ́ tọ́jú ọmọ nílànà tọlọ́hun mímọ́ rí ọmọ nílànà Islam ká mójútó àwọn ọmọ wa kan fi jẹ́ ní ọlọ́hun ara tí ó jà wọ àlìjánná ni pàápàá àwọn ọmọ wa obìnrin jàmọ́ ẹ́ńfàsì ọ wà lórí ọ̀rọ̀ títọ́jú ọmọ obìnrin torí pé tá a bá wọnú ìlú wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ṣẹ̀ tó ń lọ àwọn ọmọ obìnrin ló jẹ́ ọmọ rọrùn gbogbo àwọn ìwà abú báwọn ọmọ obìnrin ṣe múra báwọn ọmọ ṣe dáṣẹ́wó tí wọ́n da tọ́tẹ̀ káàkiri tí wọ́n délé ìkánná àṣà tí wọ́n tó ní bàtà gogoro tí wọ́n dọ̀mọ́ onírun gíga tí wọ́n dọ̀mọ́ onírun bí irun tí èsè irun ọmọlúàbí gbogbo àwọn àmúra èṣù àwọn àṣesí èṣù ó jẹ́ kọ́pọ̀lọpọ̀ ọkùnrin kan kó sínú trap táwọn obìnrin dẹ́lẹ̀ tẹ́sù lò wọ́n láti dẹ́lẹ̀ táwọn àbáwá rẹ àwọn ọmọ tiwa táwọn ọmọ tiwa obìnrin tí wọ́n ya mùsùlùmí òdodo wọ́n tó wá wọlé ọkọ lọ́mọ tí ò ṣe rádaràda rí lọ́mọ tí ò ṣe sìnà rí a irú òbí bẹ́ẹ̀ congratulations àmọ̀ kí ọ wo ìyẹn lànàbí wa Muhammad sallallahu alaihi wasallam ló fi ń sọ nínú hadith ó ní mọ̀nà àlà járí àtẹ́yìnì hátà àtẹ̀bùlógọ̀ wà tó dìrọ́ka ànábì lẹ́ni tó bá rí ọmọ obìnrin méjì ó rè wọ́n nílànà àtọ̀lọ́hún wọ́n mójútó tọ̀lọ́hún wọ́n mójútó súnà nàbí sallallahu alaihi wasallam wọ́n jẹ́ ọmọ tí ń lò jáàbù ti bo ara wọn àwọn ọmọ ìwà wọlé ọkọ lódìdí ọmọ as virgins lọ́mọ tí ò ṣe sìnà rí lọ́mọ tẹ́nìkan kan ọ̀bá sì ranù rí anabi nírú èmi àtòbí yẹn àjọsúnmọ́ra wa bí ìka méjì lálìjẹ́ mẹ́rin nínú hadithi mi anabi sallallahu alaihi wasallam ó ní sẹ́ẹ̀rẹ́ ń tọ́ bá ní ọmọ ìyá mẹ́ta ẹlòmíì lè béèrè pé owó òbí mo béèrè ọ̀dà ṣèbó òbímọ obìnrin ṣèbó láwọn sisters tọ́jọ́ ọmọ obìnrin ìwọ náà gbọ́ ọmọ obìnrin tọ̀ kó o rìn wọn lánàá tọ́lọ́run adébí lẹni tó bá rí ọmọ obìnrin mẹ́ta tó tọ́jú wọn tó ń kó wọn lọ́wọ́ wàyẹ́rẹ́hámù òun náà ó ń kẹ́ wọn ó ń gẹ̀ wọn torí padà tó ń sàwọn ọmọ obìnrin náà dìdàkudà òun ni kóbi kọ́ ọ̀kan lọ́mọ mọ́mọ́ wọ́n dẹ̀ ti tọrọ lọ́wọ́ boyfriend wọ́n dẹ̀ ti ń jáde sínà káàkiri ó ń tọ́jú àwọn ọmọ yìí tọ́dẹ̀ ń rè wọ́n nílànà tọ́lọ́run àdẹ́bì ní wájà bá sílà wúlí jáde a ó dé wọ̀kìwé ẹni bẹ́ẹ̀ kọ̀ wọ àlìjẹ́ bẹ́ẹ̀ kí làyà Rasulullah fàyí káàdọ̀ tásìnà táìní wọ́n nílò òjíṣẹ́ ọlọ́run tó bá jẹ́ sí pé méjì ni wọ́n ń kọ́ àdẹ́bì ní kódà bí wọ́n bá jẹ́ méjì gan wọ́n ó tọ̀ ó tọ̀ wà lùjẹ́ bẹ́ẹ̀ wọ́n láwọn èèyàn wá bọ́yá nàbí ọba sọ pé ẹ ń bá rí ọmọ obìnrin kankan náà wà lùjọ náà ó túmọ̀ sí pé aládìsí ọmọ obìnrin méjì àrí mẹ́ta ẹ ká bójú tó ríre àwọn ọmọ wa obìnrin kán mọ̀ jẹ̀nú àwọn ọmọ tí ó máa da ìlú rú tí ó máa da ayé rú ara tí ó jẹ́ ká wọ àlùjọ náà òun nìyẹn àáfàá lára tí ó tó jẹ́ àwọ àlùjọ náà òun ni àsọ́búrú àmúrọ́bì wàlìtìlá a ká máa ṣe sùúrù lórí àwọn àìsàn àbáwọ̀ àárẹ̀ tọ́lọ̀ ń bá ní ó ṣe wá àbáwọ̀ àdánwò míì tọba wa bá wa látọ̀dọ̀ ọlọ́run kámọ̀ torí ẹ̀ di kèfèrí kámọ̀ torí ẹ̀ lọ ọjọ́ yẹn gbé ògbóni kámọ̀ torí ẹ̀ mọ́ lọ ọjọ́ yẹn gbé ayé kámọ̀ torí ẹ̀ dẹni tí ò ní kírun mọ́ kámọ̀ torí ẹ̀ dẹni tí ọ̀dẹ̀ ni èṣù àdánwò dé báwọn àdàbí ọlọ́run wọn yẹrí àdàbí àjù gbogbo wa láti kà nínú Quran tá a ti gbọ́ lẹ́nu àwọn onímọ̀ àárẹ̀ ṣe fún àìmọye ìgbà àdébí ọlọ́run ni sọ́lọ̀ wà nífẹ̀ẹ́ rẹ̀ ni àṣetádẹ̀wò bá dé àfi ká ṣe sùúrù àáfàá wa àtọ̀ gbọ́dọ̀ àbí rọ̀báhà wọ́n ní kọ́ọ̀là ibnu abbas wọ́n ní àáfàá wa ibnu abbas abdullahi ibnu abbas tàbí àdẹ́bí sallallahu alaihi wasallam ó ń sọ wa àtọ̀ ó ní aláwùrí kàbùrà àtàn min alil janna ó ní jẹ́ kí n fi ni èyí ọmọ wa rò pé ọmọ àlùjẹ́ níta àfáà wa ń sọ yé ẹ̀jẹ̀ agbó àdìsí síwájú wọ́n ní kúlù tùbàlà àfáà wa ibùdó àbá mo fẹ́ rí ọmọ obìnrin àlùjẹ́ ńbẹ̀ yẹn ọlá ibùdó àbá sì wá dàka pé àbí ìlmẹ́rẹ́ à àsàùdà wọ obìnrin dúdú ọ̀kan yìí ọmọ àlùjẹ́ ńbẹ̀ ni kí ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ó wá bá ànábì sallallahu máa ń ṣe mí tí wárápá bá ti wá ń ṣe mí wàyí ni àtàkà ṣàfù kí ni ọ̀wà ṣẹlẹ̀ àwọn èèyàn ọmọ rí òhun mi wọ́n ọmọ rí ibi tí ọ̀yẹ kan rí lára mi fọ́dí ńlọ àlè ọ̀wà bá bẹ lọ́hùn ṣàdúrà fún mi kí wárápá yọ lọ ó lànà bí sallallahu alaihi wasallam wọ́n wá ní ìwọ obìnrin inṣiriti sọ̀bárìtì wà lákìlì jàǹdà á bó ni ọba ṣe dáa tó tó ọba sì lè ṣe sùúrù ọ̀dọ̀ba àlùjànnà torí pé tọ́lọ̀ mú wa fọ àìsàn tó mú wáyìí àdánwò tó mú wáyìí ọlọ́run fẹ́ máa fi pa ẹ̀ṣẹ̀ rẹ rẹ́ dé ara bùkà fìrọ́ọ̀tù dùnú ara tó máa ń pa ẹ̀ṣẹ̀ rẹ láìsàn ara ìlàdánwò tó o bá lè ṣe sùúrù ọ wà lùjẹ́ náà ṣùgbọ́n tó o bá wá sọ pé ò lè ṣe sùúrù wà yín ṣèkì dàáwùtù lọ àáyù àfiyàkì tó o bá wá lò lè ṣe sùúrù máa kú bọ́ ṣàdúà kọ́lọ̀ ó ṣe kiri o kò fún ọ lálàáfíà kò bu ọ láradá ṣùgbọ́n obìnrin àdánwò kan ṣẹlẹ̀ lé ayé ló torí ẹ̀ lọ dẹlẹ́bọ onípe ayé láàṣẹ á tó sọ̀rọ̀ èèyàn gbálì jẹ́dẹ̀ ọya àdákẹ́bi tó ń ṣe lé ayé ọdún mélòó láàlù láyé ó ní ìrò òjíṣẹ́ ọlọ́run àṣìbè máa ṣe sùúrù ó ní ṣùgbọ́n ìwò òjíṣẹ́ ọlọ́run mo ti gbà mo gbà tọ́lọ̀ mú wa báyìí pé wárápá tí ọmọ ṣe mí náà nù ṣùgbọ́n bá mi bẹ lọ́run Allah àtàkàṣà tó bá jẹ́ pé tí wárápá ìbá ti dé ara mi ò ní lè máa sí ilẹ̀ mọ́ àdàbí ìwà bá bẹ lọ́run tí wárápá bá ti wá ń ṣe é aṣọ òní lè kúrò ní ara rẹ̀ jẹ̀mọ́ ẹ̀já máa ṣe sùúrù lórí àwọn àdánwò tí ó bá ń ṣẹlẹ̀ irú ẹ̀ náà làdíìsì Ìmáàmù Bukhari tàbí sallallahu alaihi wasallam tó ní tí ọlọ́run bá dá ẹrú kan wò pẹ̀lú kó mú ojú rẹ̀ méjèèjì lọ tí ò ríran ó dẹ̀ ṣe sùúrù fàṣọ́barọ̀ ó ṣe sùúrù lórí eléyìí kí ni tí ó ṣẹlẹ̀ àwátùwú mi ní ìwùmẹ́lì jáde náà ta ojú méjèèjì yìí màá fi àlùjẹ náà replace ẹ̀ àti gbogbo ẹ̀yin ọmọ ìyá wa tẹ́ ẹ bá ní ṣòro kan àbí kejì tẹ́ báyìí ẹ jẹ́ ká ṣe sùúrù ọlọ́run ọba yóò fi àlùjẹ náà yóò fi san wá ní ẹ̀san olóore ní ìparí lórí iṣẹ́ àlùjẹ náà a lè sọ gbogbo ẹ̀ ọ̀rọ̀ ọ̀run la fẹ́ fi parí ẹ̀ mímọ́ kírun níjàmá pàápàá kéèyàn máa ṣe kò gẹ́ tẹ̀kìdírọ́tùl ìṣòro kéèyàn ó ṣe kò gẹ̀rẹ̀ nínú àdìsí àfa àwọn adams mọ́nà malik kọ́lọ̀ kó bá níyọnu sí wọn àdẹ́bì ní mọ̀ sọ́là lílá yàrùbá yìí nà yọ̀ọ́ mọ̀ sí ìjàmọ́ra ẹni tó bá kírun fún ọlọ́run fòdìdí forty days fòdìdí ogójì ọjọ́ ó ń kírun ní jàmọ́ ọ wá ń ṣe kò gẹ́ àtẹ̀kbírọ́tà wúlá Allahu akbar alákọ̀ọ́kọ́ kùtìbà láwù bàrọ̀ àtàn bàrọ̀ àtúnmínà náà wà bàrọ̀ àtúnmínà nífà àdẹ́bì sọ́là láàrin ọ̀sán ọlọ́run nìkan là á kúrò níbi iná kò ní wọná yọ wà lìjànnà látara pé ó ń kírun ní jàmá ó sì ń bá Allahu akbar alákọ̀ọ́kọ́ ó tó wá ṣe bẹ́ẹ̀ odidi ogójì ọjọ́ ìrun two hundred inú bákan náà kò ní jẹ́ mùnàfíkì yóò kú ní mùsùlùmí òdodo òun ni ẹ̀yà rúṣẹ́ ọlọ́run àwọn iṣẹ́ olóore tó pọ̀ tá à lè sọ ìwọ̀nba tá à lè sọ lọ́dún yìí nípa iṣẹ́ àlìjànnà náà ọlọ́run sí wa lọ́mọ àlìjànnà náà ilé ẹ̀kọ́ buffalo high school lóṣù nígbọ̀wé ètò yìí ẹ lè fẹ́ pè wá ẹ máa kó wá sọ́dọ̀ zero eight zero five two six one five three zero eight títí òru ọ̀la rasheed hashim abu anas asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.